Hey, eh, wahala just be like bicycle. <laughs> it's be like say the thing no go. The thing no dey finish. As one dey dey park for ground, na another one dey enter. Uh, I'll just show you one video very quickly. You know that video, I sure say number of persons don't see am. Uh, yeah, let me just switch. You have number of persons must have seen that video where um, a a tricycle owner was being forced to buy um, a sticker having the presidential candidates uh, of the APC, you know, Ashwaji uh, Bola Tinubu and his running mate, then the governor of Lagos State and his running mate, you know, on it at the sum of 500 naira. He was actually mentioning 500. They keep switching between 500 and 1,000 naira. I didn't know how, you know, Eh, well, I, I, I'll let I'll let you talk. I'll allow you to talk. Don't worry, but make I show you the video. And we, go see we, we go see how you know different persons don take react to the to the matter but i know say you don see but make we make we just watch the video again make we just watch the video again see as as the thing be. let's watch the video. I know the pain. I know the pain. If because I go pack this keke, I don't the time again. I know the one day. I can't just take it because I don't know the no put that. Oga no put this in my dream of a baller. No put. I don't have another one there from my hand. You don't. I don't tell you. You don't have another one there from my hand. No put this for this keke. Let's your brain. Let your brain. Put am follow the money. Put am follow the money.

Uh, okay. Uh, i really have loved you to. i really have loved you to finish the first one before we look at the uh, the second one. Let's let's let's let's conclude that first one. Uh, I, I, want us to get our facts. I want us to get our facts because uh, you notice the man was um, the man was asking for particular uh, percentage. He was asking for some money from from from the guy. Yeah. Let's let's just let's just watch all let's just watch all that. that if the I will this This thing, I will this Because I don't give you one, and if I lose, I will come out and I report I report All right, yeah, that's the first phase. That was where the whole thing happened. You would notice that in the hand of that man, he had the bulk of that thing. He had the bulk of those stickers which he was selling, and he was selling it by force it was by force you had to buy the state the tricycle owners had to buy by force and from the chunk of money he was holding he or he had already sold uh, a, a, large quantity for him to be holding you know so much money in his hand i never knew that things could get this bad you know that people will now be forced to do things well uh, i believe something that come 2023 we will not be forced to have a leader that we do not want to have We've had enough of all that. We've had enough of impositions. We've had enough of it must be this person. We've had enough of it is this person's turn. We've had enough of of of rotating rotating the leadership of Nigeria as if it's a family it's a family title. No, no, no, no, no, no. I don't think that will that's going that's not going to take us any further or anywhere you know great in life as a nation. So let us watch the reactions of. Uh, the chairman, they don't call them NURTW anymore. They call them Lagos State uh, Traffic something, uh, you know. Um, I, will get that. <laughs> I'll get that in a moment because I know I know they call it calls they call The the the moment there was an issue with NURTW, they changed it to Lagos State Park and Garage Garage Management. You know, anyway, all that grammar management committee. You know, and so the chairman has uh, reacted to it with the chairman is the president of Alhaji Musiliu Akinsoya uh, also known as MC Oluomo. Uh, watch this video even though he claimed that he has never done any video yes that is what he said he said he has never done any video in his life but this one he had to respond to it he debunks you know that particular uh, video saying that it didn't it has no roots eh, in, the I mean in the the park and garage um, uh, management committee. Uh, so let us watch. Let us watch their his own side. He has uh, he did a video where he told us his own parts. Uh. Uh, um, maybe I should just first of all say he, he, used some languages that you probably just please bear with us. Um, they are not they are not actually here worthy anyway. But then I just wanted us to hear every part of the video. All right. I'm the state chairman Park and Garage Lagos State. Ìkọ̀kọ́ threat on trend ní orí fídíò sí tí a rí tí àwọn olórí burúkú máa ṣàǹfààní àwọn tí Ọlọ́run ti báyé wọn jẹ́ tó gbé jáde ní orí lórí mídíà sí tí mò ń wò ìkọ́ yẹn lélẹ́yìí òun gàdá. lélẹ̀ sà òun lélẹ̀ yìí. ikọ́ yẹn lélẹ̀ yìí lórí fídíò ẹ wò dáadáa. èèyàn mi lọ́kùnrin lóbìnrin àwọn olórí burúkú kan ló lọ gbé ọya ya aṣíwájú síbẹ̀ ó ya ṣètìmá síbẹ̀ ó ya sanwó náà síbẹ̀ gbé jáde máa lọ tà ní one pé ọ wá campaign ẹ̀ pé orí yín dàrú ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ lórí social media rí ayé mi but eléyìí ẹ̀ lè black ní nàìjíríà because ọgbọ́n lẹ lẹ́bí ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ní adúrú mi àní pé kọ́ mú síkà pé kọ́ máa ta ní one one thousand ṣé bí pa wá ni àbí àìrí owó fi ṣe ìkọ́ni rọ̀lẹ́jẹ̀ ń pa. Well, um, I, I, thought that video was still on anyway. I just wanted us to see uh, some other things. Well, let's see the next, let's see the, the concluding part of that um, of that video. Let's see the concluding part of that video. Ọ̀yà Sanwó-Olú ọgbẹ́mi náà síbẹ̀ ọwọ́ gbé jáde wípé kọ́ máa lọ tà ní one one thousand pé ọ̀hún wá kàǹpé ẹ̀ rí pé orí yín social media rí ilé ayé but eléyìí ẹ black name wa ní nàìjíríà because ọgbọ́n lẹ lọ dá lẹ́fi ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ní adúrú mi àní pé kọ́ mú síkà pé kọ́ máa ta ní one one thousand àbí àìrí owó fi ṣe nǹkan ìrọ̀lẹ́ jẹ́ ń pa ẹ̀yìn ọ̀tá ìrọ̀lẹ́ ń pa ṣóye aṣíwájú ló ní present yẹn ìṣeré ni agbọ́rọ̀ ló ní tùmárì aṣíwájú máa dé present yẹn kò sọ́gbọ́n tẹ́ lè dá kò sí nǹkan tẹ́ lè ṣe ní nàìjíríà yìí àwa ló kàn ẹ̀jọ̀ rasa ẹ̀wọ̀n pé èmi ò ṣe fídíò rí ẹ̀jọ̀ rasa gbogbo ibi tẹ́ bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀ nà wọ́n wọ station ẹ̀yin tẹ́ bá ti rí síkà lọ́wọ́ ẹ̀ tó bá ń tà pé park and garage ni ẹ̀ nà wọ́n wọ station kẹ́pẹ́ nọ́mbà ní zero eight zero three seven one six eight four nine two ẹ pè wá àbí kẹ́ tẹ̀síwájú pẹ̀ ti mọ́nítọ̀ ọ̀hún ẹni tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ má sọ wá lórúkọ burúkú olè níyìn bóyá ẹ̀yin yíbo àbẹ́yìn ọ̀kan ló ń dọ́gbọ́n sí i àbẹ́yìn kan lẹ̀ ń dọ́gbọ́n bóyá ẹ̀yin ọ̀pọ̀nà bóyá ẹ̀yin pdp lẹ̀ ń dọ́gbọ́n ibi tá a bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ẹ ti ọ̀rá stand sí i Lagos State wá dẹ̀ ní kò ń ṣàrùn ojú tó bá ti ríṣẹ́ tí gómìnà wa ń ṣe ribiribi Lagos state tó ti yẹ yìí sìn àwa la second time kò sí kankan ẹjọ́ láti gbogbo àwọn tó bá ń lọ dọ́gbọ́ tó ń gbé fake rumour bẹ́ẹ̀ lọ ṣe ìkọjáde tẹ bá ti rí ìkúrú nǹkan bẹ́ẹ̀ yẹn níta ẹnà wọn wọ station ó lè jẹ́ àwọn ọ̀tá ni bíkọ́ gbogbo ẹ̀ láti ṣèwádìí àmọ́bí tó jẹ́ àrẹ́nìtì ibi tó sọ àti débẹ̀ ní ìsìn ní gbogbo wa tẹ̀tẹ̀ wọ sílẹ̀ tì í sìn ibi tó bá ti rírun kan bẹ́ẹ̀ yẹn ẹjọ́ torí ọlọ́run ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin ẹjọ́ ẹ bá wa lu onítọ̀hún wọ station kẹfọ́ ọlọ́pàá rẹ̀ ṣe máa yọjú thank you very much god bless you ẹ jẹ́ kí state executive náà kóhun náà sọ fún yín. Talk to him, please. Okay, Up Lagos State. Progress. Uh, the notice of the Lagos State Parks and Garages chairman is hereby on a fake and malicious moves and motives of elements bent in tarnishing the image and prestige of our humble state chairman, Alhaji Dr. Musiliu Ayinde Akisoya, hmm. on the Well, let's not let's not take time. Let's not waste let's not waste time on that one because uh, even the one who is said to be learned amongst them is just uh, <laughs> just <laughs> uh, well. Uh, uh, uh, um, my concern most most importantly is where he mentioned that um, Ashwaju must be president. Nobody says somebody must be president. Nobody, you know, nobody has the prerogative the the power to say somebody must be except God Almighty. Only God Almighty. Only God. So when I heard, you know, you see, it's as if it's as if they had laid down plans. And from from from the responses that we have seen online, a lot of people still believe that they just playing pranks. Like it's something that you know about. And taking it into a bigger picture it's it now tell it tells us straight away that what we see in lagos what we see people suffer in lagos is just going to be replicated in nigeria as a whole it's going to be replicated as in, in nigeria as a country if that candidate of the apc you know just uh, becomes president but then look at Look at all this. But my belief strongly, like I said, is whoever God wants to be president will be president. And it's not going to be by force. It's not going to be by no. It's not going to be tr- struggle. You'll notice that the most, the, the most popular amongst the youth, so to speak now, the, the most noised, Peter Obi and Dati, uh, they are not even making any noise themselves. They are not even fighting anybody they are not even responding to anybody they are not making they don't they are not you discover that you discover that I saw a video by um, what's his name, uh, former governor of Edo State. You know, saying one thing, one thing, one thing. I was just wondering. Look at this man. What's wrong with you? What are you saying? Do, do you even know? Well, why don't you just talk about your own state? You mean you lost an election. You lost your your state to another party because of the performance of the incumbent governor there. A governor trans transported himself into another party with less than one month and he won the election. That's performance. So um, let's let's just see how things go. Uh, I believe strongly that um, uh, the best is all that's going to happen. So drop your comments and make them simple, as simple and civil as possible. I would appreciate you. And so please do just like our videos. Just let us know what you feel about the whole thing. Thank you very much for watching. My name is Lukuna Abraham. This is Serious Matters on Onyx TV. Thank you very much. Bye bye.